wá ah! kidney mo mọ wọn sọ fún mi kódà wọn fi lọ mi mo dẹ̀ fọwọ́ sí. tó bá tó tẹ̀ ń fẹ́ láti má rí wàá má rí náà èwo làwọn ọmọbìnrin tó ń lé káàkiri. irú kan báyìí ń ṣẹlẹ̀ o ò lè pè mí kó ṣàlàyé fún mi. ṣé mò ń fagídí mú wọn wọlé ni àbí mò ń rèé fún wọn mò ń bá wọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ ń gbọ́ ah, ṣé ẹ̀bí wọn nú ẹ ni. bọ̀dà ẹ níṣòro o. ego ṣé wọn lọ lóyìnbó lẹnu lóyìnbó ni. tẹ bá lu ọdún méjì nílùú òyìnbó bọ̀dà mọ̀ pé máa ya wèrè wọn máa mú títí náà wá ń ṣe lé látàárọ̀. mo ní pé kí n fọ àwọn mọ́tò méjèèjì yẹn kí n tó máa fọṣọ ni. omi ti dà sí ẹ lára tẹ́lẹ̀. Ah, ibi tí mo ti ń fọ mọ́tò yẹn omi yẹn wá splash sí mi lára.